Show limits. Oṣù àpọ́nlé. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يدلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين إله واحد إله وحيد إله فرد إله فريد وأشهد أن سيدنا وحبيبنا ومولانا وغايتنا وقدوتنا محمد رسول الله صلى الله عليه وسلم النبي الذي جاء بالقرآن كالشمس في دعاها وجاء بالسنة كالقمر إذا تلاها من عمل بهما عاش في النور النهار إذا جلاها ومن أعرض عنهما يتخبط في ظلمة الليل إذا يغشاها وعلى آله وصحابه النجباء آه البررة الأتقياء الأصفياء الذين اتبعوه ونصروه وآمنوا به وهاجروا معه فنعم المهاجرون ونعم الأنصار وعلى تابعهم وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فبولوا ọba àwa ẹ̀dá adúpẹ́ fọwọ́ olúwa ọba àwa ẹ̀dá tó fún wa lálàáfíà látẹ̀yìn ramadan adúpẹ́ fọwọ́ olúwa adúpẹ́ fọwọ́ olúwa ọba àwa ẹ̀dá ọba adúpẹ́ fọwọ́ olúwa. ọba àwa ẹ̀dá tó fún wa lẹ́mí gígùn nínú rọmọdọ́nà adúpẹ́ fọ̀bọ̀ olúwa adúpẹ́ fọ̀bọ̀ ọba àwa ẹ̀dá fọ̀bọ̀ ọba àwa ẹ̀dá tó ká parí rọmọdọ́nà láyọ̀ fọ̀bọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àná ọba òní ọba ọ̀la ọba lágbára ní gbogbo ìgbà ọba tí agbára rẹ̀ tí ò ní báyẹn ló ṣe wù kọ́ mọ ẹnìkan ọmọ bágbára ọlọ́run bá ṣe tó ẹnìkan ọmọ bọ́lá ọlọ́run bá ṣe tó ọlá rẹ, agbára rẹ ògo rẹ aṣẹ rẹ òun náà lọ́run bó ṣe tó ẹnìkan fún ọlọ́run ọlọ́run fún ọ látàrí pé kí ramadan tó dé inú ramadana ó fún afia lálàáfíà àwọn mú ramadana náà lọ sópin ọlọ́run á fún ọ tó tó fún wa ní àlàáfíà ọlọ́run mọ́sà wọlé àjọkẹ́ oṣù rẹ jíkẹ́mi wọ́n parí ramadana náà ọlá la ilaha illallah ọlá muhammad wa sallam gbogbo oore tí ń bẹnu oṣù ramadan tí ramadan kó wá bá wa nígbà tó fẹ́ máa kásẹ̀ ńlẹ̀ ọlọ́run mọ́jẹ oore náà bọ́ máa lọ́wọ́ nígbà tó mọ́jọ́ di ìbàjẹ́ fún wọn ọlọ́run ọlọ́run mọ́sàájá tó sẹ́ẹ̀ mí ọ̀là aláìlá ilọ́lá ọ̀là muhammadu rasulullah sallallahu alayhi wa sallam à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ọba tó ní ògo lọ́dọ̀ tó ní ọlọ́dọ̀ kọ́ bá dúpẹ́ fún ẹni tí ń spọ́ṣọ prógámù wa yìí àwọn náà ni dr alhaji ewa sulaiman muhammadu awal tí wọ́n jẹ́ ẹgbẹ̀jì gbogbo ìlú ògbómọ̀ṣọ́ lápapọ̀ bàbá náà ni dàrẹ́tọ̀ solawa nigeria limited tí wọ́n gbé owó wọn kalẹ̀ láti máa fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ láti ọdún tó ti ń ṣe wọn òsókọ́ sú àwọn kò sì rẹ̀ wọn ọlọ́run mọ́jẹ́ oṣù wọn jẹ́ ọ̀rẹ́ wọn ọlọ́run mọ́jẹ́ ọ̀rẹ́ wọn tara mọ́jẹ́ ọ̀rẹ́ wọn tẹ̀mí mọ́jẹ́ kọ́rẹ́ wọn táàsìkì ọlọ́run àsìkì ọjọ́ wọn pọ̀ sí ilé iṣẹ́ wọn jẹ́ ọmọ tẹ̀síwájú wọn jẹ́ ojú ọ̀nà láéláé gbogbo product tí wọ́n tí wọ́n ń produce ń bẹ̀ ọlọ́run jẹ́ ọmọ ṣe déédéé ìyọ́nú rẹ̀ ọlọ́run lára àwọn tí wọ́n ń lò bí ìlàwàfín ìsúláfín one stone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run jẹ́ ọmọ ṣe déédéé ìyọ́nú rẹ̀ lára wọn

kí ló tó fi jẹ́ pé ní oṣù yìí lọ́run fún wa ní ọjọ́ náà ọjọ́ tá à ń pè ní látòrí kọ́dírì kí ló tó kọ́ràn fi sínú oṣù rọ̀mọ̀dánà fún wa tí ò fi fi sí oṣù míì nínú àwọn oṣù méjèèjì láti ọlọ́run dá sínú ọjọ́ ayé kò sí tọ́fà bí ṣe wípé ọlọ́run fẹ́ fi sànú ànábi wa Muhammad ó sì fẹ́ kí a jẹ́ àlùmọ́ rẹ̀ káà jẹ́ àlùbáríkà rẹ̀ ló jẹ́ kọjá kò fi sí mẹ́wàá tàkọ́kọ́ kò fi sí mẹ́wàá ta ẹ̀kejì wá fi sí mẹ́wàá ti gbẹ̀yìn léyìí tá ń bẹ nínú ẹ̀ ọlọ́run àánú rẹ ògo rẹ mọ́sáàjì fi wá ṣe kòńgẹ́ òru látẹ̀rẹ́ kọ́dírì eléyìí tí ògbó wa ń retí kò muhammad wa salam ó fi rẹ pé ẹ máa retí ní mẹ́wàá ti gbẹ̀yìn mẹ́wàá ti gbẹ̀yìn ti di pé a ramadana ń pé ogún alẹ́ ogún yẹn mọ́júmọ́ mọ́kànlélógún a retí ẹ̀ a tún retí ẹ̀ ní òru mọ́kàn mẹ́tàlélọ́gbọ̀n retí ẹ̀ ní òru mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n a retí ẹ̀ ní òru mẹ́tàdínlọ́gbọ̀n retí ẹ̀ ní òru mọ́kàndínlọ́gbọ̀n gbogbo ọjọ́ tá a kà kalẹ̀ yìí náà ni wọ́n ní káwọn fi retí ilẹ̀ kọ́dìrì kálí bá a ṣe kò ń gé sùn gbàgbé lọ ni ká dín oorun wa kù mẹ́wàá ti gbẹ̀yìn ká dín oorun wa kù ká máa ṣe tahajud kí ni pè ní tahajud ká máa ṣe náfìlà lóru ká máa ṣe náà lóru nítorí pé òru yìí ọlọ́run ló máa fi ta ànábì wa Muhammad lọ́rẹ ọlọ́run ló sì fi ta àwa àlè umar anzalina òfin ilà ìlà tẹ̀lẹ́kọ́dẹ́rì ọlọ́run ní dádájọ́ àwọ̀ ọlọ́run ọba awala sọ àlùkùránì kalẹ̀ ní òru abiyì tí ń ṣe òru majesty òru tó tóbi jùlọ wàmọ́ adérọ́ọ̀kà mọ́ láìlà àtòlẹ́kọ́dẹ́rì ọlọ́run ní rẹ̀ Muhammad njó tí ẹ̀ mọ́ tán pè ní òru rẹ̀ ìlà àtòlẹ́kọ́dẹ́rì yìí jẹ́ ń ṣàlàyé ẹ̀ fún ọ láìlà àtòlẹ́kọ́dẹ́rì khairu min alfi shahrihi ìrẹ́ Muhammad òru abiy tí mo bùn ọ tí mo bùn àwọn àjọ rẹ khairun òru náà lóore mi ní alifi sahari ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ òru kan ṣoṣo tí ń bẹ nù mẹ́wàá ti gbẹ̀yìn oṣù Ramadan ọlọ́run ní ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tá a bá sí ẹgbẹ̀rún oṣù tá a bá sí ní méní méjì a mọ̀ lọ rí ọdún mẹ́tàlélọ́gọ́rin tí ń ṣe eighty three years oríire tí ń bẹ ní òru ọjọ́ kan ṣoṣo àlùbáríkà ìbùkún ọlọ́run tí ń bẹ ní òru ọjọ́ kan ṣoṣo àánú ọlọ́run tí ń bẹ ní òru ọjọ́ kan ṣoṣo ìyọ́nú ọlọ́run tí ń bẹ ní òru ọjọ́ kan ṣoṣo fẹ́ni tọ́nà bá fi ṣe kò ń gẹ́ ó lóore fún ju kó lo ọgọ́rin ọdún àti mẹ́ta láyé lọ kó máa fi sin lọ́hún kó máa fi gbáwẹ̀ kó máa fi yọ zàká kó máa fi ṣe dáadáa kó máa fi jagun sójú ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run lọ gbogbo ń ta wí ọlọ́run ní òru kan ṣoṣo tó mo fún yìí tí ń jẹ́ pé ń ta ń pè lóru yìí gbogbo ohun tí ń bẹ láàrin òru náà kò tó wákàtí méjìlá sílé mọ́ kọ́ jẹ́ sí pé òru yẹn iná nìwọ́ wà pé o sùn o ní ìdílé láàrin ọjọ́ mẹ́wàá yìí ìrẹ́ mùsùlùmí dé máa sanná máa yan náfìlà máa ṣe pẹ́pẹ́ fúrúsọ ọlọ́run ọba máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run a ti ṣàlàyé fún wa síwájú nínú àwọn nínú àwọn ètò àtọ́sáájú pé nínú oṣù yìí a gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ká sì jáwọ́ kò níbi ẹ̀ṣẹ̀ ká sì ṣe àdéhùn pé a nípadà sí di ẹ̀ṣẹ̀ náà mọ́ ọlọ́run ilẹ̀ ilé àtòlẹ́kọ́ ọlọ́run ní òru abíyì tí ń bẹ́nu oṣù yìí ó lóore ju ìsinlọ́run téèyàn bá sin lọ́run fún ẹgbẹ̀rún oṣù lọ nítorí kí lójó rí bẹ́ẹ̀ ọlọ́run nínú ara àǹfààní tuntun mẹ́bẹ̀ ni pé bi idhni rabbihim min kulli amrin ọlọ́run ní gbogbo àwọn màláìkà èmi ọlọ́run máa pa wọ́n láṣẹ gbogbo yín ọlọ́run ní gbogbo àwọn mọ̀lẹ́kà jìbìrì tó jẹ́ ọ̀gá wọn òun náà pẹ̀lú wọn wọ́n sọ̀kalẹ̀ sí ayé ń bì ìsọ̀kalẹ̀ wọn kí láǹfààní ìsọ̀kalẹ̀ wọn àwọn àfáàjẹ́ oyé wa pé ìsọ̀kalẹ̀ wọn ni pé wọ́n máa tọrọ àforíjì ọlọ́run fún gbogbo ẹni tó gbà rẹ̀ bọ́lọ́run ṣe ní ọgbà wọ́n máa tọrọ àforíjì ọlọ́run fún gbogbo ẹni tó ṣe dáadáa ní oṣù Ramadan wọ́n máa tọrọ àforíjì ọlọ́run fún gbogbo ẹni tó jáwọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ tó lóun ò ní padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ wọ́n máa tọrọ bùkún ọlọ́run fún gbogbo ẹni tí ń sàánú màlàkejì rẹ̀ ní oṣù Ramadan yìí wọ́n máa tọrọ ìyọ́nú Ọlọ́run fún gbogbo ẹni tó gba ẹ̀bọ́n lọ́sọ ní àgbà gbogbo ẹni tí ò ba àwẹ̀ rẹ̀ jẹ́ gbogbo ẹni tí ò fi ọ̀rọ̀ ẹnu ba àwẹ̀ jẹ́ mọ́ra ẹ̀ lọ́wọ́ gbogbo ẹni tí ò fi ìwòkuwò nù Ramadan tí ò fi ba àwẹ̀ rẹ̀ jẹ́ gbogbo ẹni tí ò fi ìṣekúṣe tí ò fi ba àwẹ̀ rẹ̀ jẹ́ ní oṣù Ramadan nítorí kíni adáwọn kan tó yẹ pé àgbọ́yé wọn àgbọ́yé wọn kéré àgbọ́yé wọn kéré nídìí Islam tó ń làwọn ṣe yìí wọ́n ní ká máa gba àwẹ̀ láti ìgbà tí àlìfájàrí bá ti yọ títí tí oòrùn ó fi wọ ó ti wá gbàgbọ́ pé tí ó bá ti di lálẹ́ tóun bá ti sínú tán gbogbo ìwà àbàjẹ́ tán ni kó gbéjù sílẹ̀ nu oṣù Ramadan yóò tún wá náà wọ́n he látàlẹ́ yẹn láàrin wákàtí láti ìgbà tó bá ti sínú láago méje kò ní bá wọn ká sámú kọ́ra ẹlẹ́mi ò ní kí mọ́gíríbì ámbẹ̀lì tàbí kí ìṣáì yóò jáde lọ bẹ̀rẹ̀ sí ọmọ lọ́sẹ̀ bàjẹ́ nìyẹn yóò gbalẹ̀ ọtí lọ yóò gbalẹ̀ aṣẹ́wó lọ ìgbà yẹn ni ọmọ rí ọmọ tó ti bá sọ̀rọ̀ ọmọ tó ti fojú sọ lọ́sàn ìgbà yẹn ni ọgbàlẹ̀ wọn lọ tí ò sí àníyàn pé òun fẹ́ẹ́ fẹ́ ọmọ yìí nífẹ̀ẹ́ ti ọlọ́run tí ò fẹ́ẹ́ fẹ́ níṣòro lọ́kàn kò fẹ́ẹ́ fẹ́ nífẹ̀ẹ́ ti ṣẹ̀ríà ọkàn fẹ́ẹ́ bá ṣe bàjẹ́ ni kọkàn rí òhò rẹ̀ lásán nítorí pé ìsìnà ti jaraba rẹ̀ á rí àwọn kan tó pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n rò pé àwọn ń gbààwẹ̀ ihun tó ń ṣe èèyàn ń bàwẹ̀ rẹ̀ jẹ́ ni o sínú àwọn tá a mọ̀lẹ́kọ̀ ọmọ tọrọ àforíjì fún ní òru Lailatul Qadri o sínú àwọn tá a mọ̀lẹ́kọ̀ ọmọ tọrọ yọnu ọlọ́run fún ní òru Lailatul Qadri ìwọ tó ń bàwẹ̀ rẹ̀ jẹ́ tó o bá ti sunu tán abíwọ̀ tó o ti ẹ̀ gbààwẹ̀ tó o sì pẹ̀rẹ̀ mùsùlùmí abúwọ́ tó ń gbààwẹ̀ lójú àwọn ènìyàn tó ìpè ọ̀pọ̀ àrùn wọn lóúnjẹ ọ̀bọ̀ sí yàrá rẹ̀ ọ̀jẹun láì jẹ́ sí pé o ní challenges ìpèníjà ara kí sí pé ọ̀sẹ̀ ọ̀ndà ọ̀làmú kí sí pé àlàáfíà rẹ̀ ò tó láti fi gbààwẹ̀ tó wọ́n ń jẹ ọ̀sán ní Ramadan lọ́ọ́ kára rẹ̀ kún ẹni tí ò ní sí lábẹ́ ìyọ́nú Ọlọ́run táwọn mọ̀lẹ́kọ̀ọ́ tọrọ lé òru rẹ̀ látàrí kọ́dírì nítorí pé tọ́ba rògbò wà ń bẹ̀ ń tara rẹ̀ jẹ ni nítorí pé Ọlọ́run sọ fún wa pé gbogbo ohun tẹ́ ń ṣe yányán lèmi Ọlọ́run bá rí ní tẹ̀ ń ṣe ní gbangba àti tẹ̀ ń ṣe ní kọ̀kọ̀ èmi ọlọ́run bá rí èmi mo sì ní àwẹ̀ èmi màá ṣàṣìn àwẹ̀ nítorí bẹ́ẹ̀ má ba àwẹ̀ rẹ jẹ́ wọn náà dìde lóru kọ́ ọmọ yaná fílà mọ retí ilẹ̀ ilé àtòlè kọ́dìrì tánà dàló lè mala ìkàtò wà rófin á bí ìdẹ́nì rọ̀bìhìn mí kó lè amúrin gbogbo àlámọ̀rí ayé yányán tí ń jẹ́ àlámọ̀rí ọmọ ènìyàn làwọn màláìkọ̀ wọn máa délé ẹnì kọ̀ọ̀kan wọn máa tọrọ àánú ọlọ́run ọlọ́run ní tí wọ́n máa wí iná ni pé sálàmù ni híya hàtà màtíláyìn lè fàjẹ wọn máa tọrọ àlàáfíà ọlọ́run fún gbogbo ẹni tó tọrọ ìbùkún ọlọ́run fún gbogbo ẹni tó dúró lóru tó gba àwẹ̀ tí ìyẹn náà fìlà nítorí pé òun ojú rí ọlọ́run wọn máa tọrọ àlàáfíà ọlọ́run ìbùkún ọlọ́run àánú ọlọ́run fún gbogbo ẹni tí ń kí àlùkùránì wọn máa tọrọ àlàáfíà ìbùkún ọlọ́run àti àgbéga àti ìyọ́nú ọlọ́run àtẹni tí ń fún àwọn èèyàn lóúnjẹ ládùúgbò rẹ̀ àbẹ́ni tí ń fowó ránṣẹ́ sáwọn tí wọ́n ń polongo pé ẹ ṣe tọ́lọ́run lórí lórí tẹlifíṣàn lórí rédíò gbogbo ọ̀nà tí ẹ lè gbà máa ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ gbogbo orú wọn yányán láwọn mọ̀lẹ́kọ̀ ọmọ tọrọ àforíjìn ọlọ́run fún láwọn mọ̀lẹ́kọ̀ ọmọ tọrọ bùkún ọlọ́run fún láwọn mọ̀lẹ́kọ̀ ọmọ tọrọ ìyọ́nú ọlọ́run fún láwọn mọ̀lẹ́kọ̀ ọmọ tọrọ àtibọ̀tán dáadáa fúnra ẹni bẹ́ẹ̀ sálámù ni hiya hata mọ̀tẹ́lá ẹ̀ lè fàjẹr wọ́n mọ̀ tọrọ àlàáfíà wọ́n mọ̀ tọrọ bùkún títí tí àlè fàjàrí ó fi yọ amọ̀lẹ́kà ò ní kú lórí ilẹ̀ ayé títí tí wọ́n fi pé àlùfájàrí yọ tó fi wá pé àṣùbà tó má ti wá pé àṣùbà gbogbo wọn á padà sínú ààyè wọn èyí tó wà ń sánmà àkọ́kọ́ padà sí sánmà àkọ́kọ́ èyí tí ń bẹ sánmà èkejì ó padà sí sánmà ẹlẹ́ẹ̀kejì èyí tí ń bẹ sánmà ẹlẹ́ẹ̀kẹta ó padà sí sánmà ẹlẹ́ẹ̀kẹta èyí tí ń bẹ sánmà ẹlẹ́ẹ̀kẹrin ó padà sáàyè rẹ̀ èyí tí ń bẹ sánmà ẹlẹ́ẹ̀kanu ó padà sáàyè rẹ̀ bẹ́ẹ̀ làwọn tí ń bẹ sánmà kẹfà bẹ́ẹ̀ náà làwọn tí ń bẹ sánmà keje àtàwọn tí wọ́n ń bẹ níbòmíì tọ́lọ́run fi wọ́n sí torí pé àṣẹ Ọlọ́run ní gbogbo àwọn màláíkà yóò fi sọ̀kalẹ̀ yán yán inú mọ̀ àtàwọn ọmọ ènìyàn agbàgbé sánmà méje ní ń bẹ amójú méje lọ nínú mọ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́hùn gbogbo ohun tí ń jẹ́ màláìkà ọlọ́run lọ́hùn kò sọ̀kalẹ̀ nítorí ta ni nítorí pé oṣù ọ̀wọ̀ oṣù àpọ́nlé oṣù alibarika tí ń ṣe oṣù Ramadan tọrọ fi ta àwa àlè umar Muhammad lọ́rẹ nítorí bẹ́ẹ̀ ẹjẹ́ àbàbàrà ọjọ́ Lailatul Qadri ẹjẹ́ àbàbàrà mẹ́wàá ti gbẹ̀yìn Ramadan yìí ká babara rẹ̀ bó láti babara rẹ̀ pẹ̀lú ìsúnmọ́ Ọlọ́run ọba pẹ̀lú ìmọ̀tọrọ àforíjìn pẹ̀lú ìmọ̀ pẹnupẹ́ ànípadà sí ìwà ẹ̀ṣẹ̀ mọ́ nítorí bẹ́ẹ̀ ọlọ́mọṣà ṣàánú wa inú rẹ̀ láti rìkọ́ yìí lọ́run sọ pé ní òru yìí náà ni gbogbo ohun tí ń jẹ́ ọ̀rọ̀ tó le tó le tó le òun ọmọ yanjú ẹ̀ yòfòrò àwòkọ́ lọ amúrin hakimin gbogbo ọ̀rọ̀ tó lágbára tó dí kókó lọ́kàn rẹ̀ ọmọ ènìyàn tó rò pé kò lè yanjú ní tó ti ń bẹ lọ́run sí láì mọye ìgbà látìgbà tí ọdún ti lágbàtí ọ̀rọ̀ náà ìsìn ti lọ tó o bá darí ẹ̀mí rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run tó ọlọ́run fi ọ́ tọ́lọ́run fi ọ́ ṣe kò ń gẹ́ òru yẹn tó bá sọ fọ́lọ́run pé tí mo fẹ́ kó tó ń bọ̀ fún ọ àyàfi tí ìgbàgbọ́ rẹ rìn sinsin lórí ẹ̀ lókù ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ nu nítorí bẹ́ẹ̀ gbogbo apáta kápá mọ́lẹ̀ ká gbìyànjú ní òru ká ṣàdúrà fúnra wa ká fáwọn ọmọ wa ká ṣàdúrà fáwọn ọkọ wa ká ṣàdúrà fáwọn ìyàwó wa ká ṣàdúrà fáwọn ẹbí wa ká ṣàdúrà fáwọn ọ̀rẹ́ wa gbogbo olólùfẹ́ rẹ tó súnmọ́ ọ ọ̀rẹ́ tó súnmọ́ tòsí ọ tọrọ dáadáa fún gbogbo ẹni tẹ́ ẹjọ́ níjà láàrin ara yín ìwọ gbé ìjà lórí ẹ̀mí rẹ forí jìn nítorí pé ọba tó dá wa lólóhùn ó forí ẹ̀ṣẹ̀ kó wa wa jìn wá nù oṣù gbogbo tá a ti dá lẹ́sìn nígbà tá gbà wẹ̀ tá a ti ni oṣù kódà ẹni tí èyí ṣe mùsùlùmí wọn mọ oṣù yìí ní oṣù alibarika wọn mọ ní oṣù ọ̀wọ̀ kódà àwọn tó wọn hùwà àbàjẹ́ tí èyí bá ṣe pé èyí tó bá jẹ́ ẹranko nù wọn nítorí pé àwọn ẹranko kan ń bẹ tí wọ́n da àwọ̀ èèyàn bóra gbogbo ẹni tí ń bá ti ìwà àbàjẹ́ ní oṣù Ramadan ló mọ̀ pé ẹranko ni yálà mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí gbogbo àwọn tí wọ́n máa ń pààyàn ní tó máa ń pààyàn tó máa ń jalè tó bá dín ní oṣù Ramadan wọ́n máa ń rowọ́ ẹ̀rù ọba àwọn náà ìbẹ̀rù Ọlọ́run bọ́ sí wọn lọ́kàn kí wọ́n bá ti yóò fi bọ́ sí wọn lọ́kàn náà ni ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sọ sallallahu alaihi wasallam anábì ní tí oṣù Ramadan bá ti lé ọlọ́run pàṣẹ fún àwọn màláìka pé ẹ lọ gbé ṣètánì dè wọ́n á gbéde tó má dè wọ́n á dè ní sẹ́kẹsẹ́kẹ̀ ṣètánì ò ní lágbára àti máa darí ẹ̀mí àwọn èèyàn láti máa ṣiṣẹ́kúṣe àwọn tẹ́ ẹrí tó ń ṣe tí ọ̀dánù oṣù Ramadan yẹn àwọn gangan ọmọlẹ́yìn èṣù ni wọ́n wọ́n kàn dáwọ́ èèyàn bóra ní ẹranko ni wọ́n nítorí pé wọn ò tí ì kúrò ní hayawan wọn ò tí ì kúrò ní stéèjì jẹ́ ẹranko ìwásáyé wọn lákọ̀ọ́kọ́ ń bì iná nìyẹn lójú wọn máa pa àyàn lójú wọn máa jẹ èèyàn lójú wọn máa ṣe jàmbá fáwọn èèyàn gbogbo ẹni tẹ́ ẹ rí tí máa ń wà jàmbánu rọmọdánà àbí ẹni tí ń pààyàn kí rọmọdánà ó tó dé tó pé ẹ̀mí èèyàn ọjọ́ lójú lọ́ọ́ mọ̀ pé ẹranko ni kò tí ì bọ́ sí alámúlẹ̀ ìnsán kò tí ì bọ́ sí ìgbé kò tí ì kò tí ì kò tí ì di èèyàn tán iye ń dé yẹn bọ̀ ni ó wà ní ó wà ní stéèjì ẹranko lórí tí fi wà tí ọ̀dà yẹn nítorí bẹ́ẹ̀ ìrẹ́ mùsùlùmí òdodo ìrẹ́ mùsùlùmí òdodo inú oṣù ramadana ti ń lọ yìí tá a wà ní mẹ́wàá ti gbẹ̀yìn múra sí iṣẹ́ eré ọlọ́mọsà fún wa ṣe mọ́sà fi wá ṣe kóńgẹ́ òru Ramadan bákan náà nígbà tí ààwẹ̀ bá ti ń tẹnu bọ́ pé ó lọ tó kú ọ̀la tí a sọ pé ààwẹ̀ parí abọ́kọ̀ọ́lá sọ pé a lọ sí ìdù ẹja ayọ̀ zakato lè fitiri wa jáka wa ká yọ ọdọọdún là máa ṣàlàyé rẹ̀ àti mọ̀ bá a ṣe máa yọ múdù iná là máa yọ a máa yọ fún ẹni a máa yọ lórí ẹnì kọ̀ọ̀kan kódà ọmọ tá a bí síwájú kí Ramadan ó tó parí tá a bí mọ́júmọ́ ọjọ́ ọdún ayọ̀ fóun náà nítorí bẹ́ẹ̀ gbogbo ohun tó yẹ ká ṣe tá a mọ̀ yí pé ojúṣe wa nínú Islam ojúṣe wa nínú ẹ̀sìn ẹ jẹ́ á ṣe ọlọ́mọ́sà ṣe dáadáa fún wa ọ̀làlá ìlà ìlọ́lọ́ a fi àsìkò tó kù yìí a fi tọrọ àtibọ̀tán rẹ a fi tọrọ àlékún ìbùkún ọlọ́run a fi tọrọ àlékún gbígbàdúrà ọlọ́run fún àwọn olùgbọ̀wọ́ wa látòrí bàbá wa Dr. Sulaiman Muhammad Awal tó jẹ́ ẹgbẹ́jì tìlẹ̀ Ògbómọ̀ṣọ́ tó tún jẹ́ director Solarwac Nigeria Limited ọlọ́run wa pé bẹ̀rẹ̀ ọlọ́run fún bàbá náà àlékún oore látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run àlékún ẹ̀mẹ́gùn látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run àlékún àlùbẹ́rẹ́kà látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run àlékún ìgbésí ayé ìrọ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́run àlékún sí ọ̀rẹ́ ọlọ́run lójú oorun lójú ayé máa bá fi sọ bàbá náà máa fi sọ àwọn ọmọ wọn máa fi sọ àwọn ìyàwó wọn iléeṣẹ́ wọn mọ̀jẹ̀ ó jóná láéláé àfàsíkò bẹ̀rẹ̀ ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wọn gbogbo ibi tí wọ́n ti ń jàǹfààní wọn káàkiri ìpele ìpele orílẹ̀-èdè ayé ọlọ́run máa bá a ṣe àlékún dáadáa fún wọn ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah gbogbo ẹni tó òun náà bá fẹ́ dá sí ètò wa ẹgẹ́ bá a ti fi kalẹ̀ kó pè wá sórí nọ́mbà yìí zero seven zero thirty sixty five eighty four forty nine lẹ́ẹ̀kan sí nọ́mbà tẹ́ pè sórí àwọn elétò zero seven zero thirty sixty five eighty four forty nine iná ni ẹ máa pè wọ́n sí ọlọ́mọ́sá wọlé abẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí ètò yìí lọ́kùnrin lóbìnrin afasukẹ́ tọrọ fún yín bá tọrọ fún dr suleiman muhammadu awal bẹ́ẹ̀ látọrọ fún yín náà ibi tó ń kálukú ti mówó ọlọ́run ò ní jẹ́ kó wọ́n tán lọ́wọ́ yín iná ò ní tán lọ́wọ́ yín gbogbo bísínẹ́sì òun kálukú yín ọlọ́run níjó dojú rí ọlọ́run máa ṣe àgbéga fún yín ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ yóò máa rágbéga ẹni tí ń ṣiṣẹ́ oṣù ọkọ ọba adọ́ba kò ní sálẹ́sẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ àdáni fúnra ara rẹ̀ ọlọ́run máa tẹ̀ síwájú ọlá aláìlá ilọ́lọ́ ọlá muhammadu rasulillah gbogbo ohun ọlọ́run mọ́sá fi san wọ́n lẹ́sàn-án rí ọlọ́run jẹ́ ọjẹ́ ìtẹ́wọ́ àdúrà rí ọlọ́run èyí táwọn á béèrè ọ̀dọ̀ rí ọlọ́run tí ń jẹ́ orí ayé àtòrí àlìkìyàmọ̀ ọlọ́run mọ́sá sí fún kó wa ẹni tí ń béèrè ọmọ ọlọ́run bá fún lọ́mọ alálùbáríkà ẹni tí ń béèrè aya ọlọ́run bá jogún aya alálùbáríkà fún ẹni tí ń béèrè ọkọ tó pé ntọ́kàn nù bùkátà tẹ̀ iná ní ọkọ ọlọ́run mọ́sá bá fún ní ọkọ alálùbáríkà ẹni tí wọ́n ń béèrè áàzì kí ayé tí ń ṣe owó ọlọ́run tí ń jẹ́ sẹ̀kẹ̀ǹgbẹ̀dọ̀ owó ọlọ́run bá ṣe fún torí pé owó ò ṣeé yọ sílẹ̀ nínú ìgbésí ayé ọmọ ènìyàn èèyàn kan gbọ́dọ̀ sáré ju agbára ẹ̀ lọ ni tí ó bá sí owó táwọn kan ní gbogbo tá à ń ṣe yìí kò ní ṣeé ṣe tí ó bá sí owó a ní lè sọ pé àrùn ẹ̀yìn nígbà tí tv ẹ̀ máa gbé jáde ó ní wọ́n ná fún wọn owó làwọn náà ná tó fi rọgbọ instrument wọn gbogbo ẹni tí ń béèrè olódò ọlọ́run ọlọ́run owó tí màá dẹ́rù bò sí ọlọ́run bá ṣe fún kó wá yín kó ṣe fáwa náà ọ̀làlá ìlà ìlọ́lọ́ ẹni tí ń béèrè àlàáfíà ọlọ́run wọlọ́ba àlàáfíà bá jogún àlàáfíà fún gbogbo ẹni tí ìbànújẹ́ bá nu rọmọdánà yìí lọ́nà kan àbọ̀nà kejì ọlọ́run bá wa ṣe ń fúyẹ́ fún wọn bá wa sọ gbogbo ohun tí ń jẹ́ ìbànújẹ́ kó wá bá wa sọ dìdùnú fún kó wá ọlọ́lá ìlà ilọ́lọ́ ẹni tí ìbànújẹ́ ọkàn nínú rọmọdánà lẹ́yìn rọmọdánà wọ́n fi ìbànújẹ́ kàn yín ọlọ́run wọ́n fi kàn wá náà ọlọ́run gbogbo ẹni tí ara wa ní irú ọlọ́run ìwọ lọba tí máa ká ìnira kú òfun èèyàn mọ́sà ká ìnira kú òfun kó wá wa ọlọ́lá ìlà ilọ́lọ́ ọlá muhammadu rasulullah sallallahu alaihi wasallam gbogbo onírìn àjò ayé ọlọ́run jẹ́ wọn máa lọ rí kí wọ́n máa bọ̀ rí tá a bá ti kó ní Ramadan láti máa múra hajj gbogbo ẹni tí ń dà níyẹn pé òun fẹ́ lọ hajj ọlọ́run mọ́sà bá wa sínú ọ̀rùn fún kó wá àwa náà fẹ́ lọ ọlọ́run mọ́sà sínú ọ̀rùn fáwa náà ọ̀nà tá a gbà lọ kò tí ì yé wa ọlọ́run mọ́sà fi tá a lọ rẹ ọlọ́lá ilaha illallah gbogbo ẹni tó ti lọ lẹ́ẹ̀kan tó fẹ́ lọ sí ọlọ́run mọ́sà sínú fún yín ọlọ́run àwa tá a ti ọlọ́run mọ́sà sínú employment ọlọ́run mọ́sà sínà fún kálukú gbogbo ẹni tí ó ti rí ọlọ́run mọ́jẹ́ kọ́ bọ́ mọ́ wọn lọ́wọ́ ọ̀làlá ìlà ìlà gbogbo ẹni tó fẹ́ kọ̀ǹtẹ́sì fún ipò kan àbí kejì ní stéètì kó wá yín chairman local government ni council ló fẹ́ ṣe ni ọba tí ó ní ọtọ́ mọ̀ ìpé tó ọba débẹ̀ ó ṣe dáadáa tó hàn pé kó o débẹ̀ ló fi ṣe oríire ọlọ́run jẹ́ kálukú ọlọ́run jẹ́ kí ipò náà tí ó ń kálukú lọ́wọ́ ọlá àjọ kan ṣoṣo ọlọ́run ọlá la ilaha illallah gbogbo àwọn tí ń bí àbíkú yanyan ọlọ́run wa fi inú ramadana yìí àfàsìkò tó jẹ́ àsìkò tá à ń bẹ́nu àwẹ̀ yìí tó jẹ́ àsìkò istijaba má jẹ́ kí wọ́n bí àbíkú mọ́ yọ mọ́ bí àbíyè gbogbo aboyún ayé ọlọ́run bá sọ pẹ̀lú sàlámù sàlámù kágbọ́n wọn yá kágbọ́n wọn mọ́ omi òtó ẹ̀jẹ̀ òtó mọ́ ìsàdánwò fún wọn omi pọ̀jù ẹ̀jẹ̀ pọ̀jù mọ́ ìsàdánwò fún wọn ọlọ́run ọlá aláìlá ilọ́lọ́ ọlá muhammad rasulullah gbogbo ẹni tí ọmọ rẹ̀ ń hùwà bànújẹ́ tó pé wà tí ń hù yẹn ń jẹ́ ìbànújẹ́ fún ó sì ké ó ṣàdúrà ṣàdúrà ọlọ́run ò tí ì gbà ọlọ́run mọ́sá wọlé àánú sí mọ́sá gbàdúrà yín lórí àwọn ọmọ yín ṣe àwọn ọmọ yín ní ìtújú ojú fún yín bọ́mọ ṣe é rí tí wọ́n fi dùn ọlọ́run jẹ́ káwọn ọmọ náà rí bẹ́ẹ̀ ọlá alá ilaha illallah ọlá muhammad rasulullah sallallahu alayhi wa sallam ọlọ́run afasukọ ìbẹ̀rẹ̀ ọlọ́run àwa dájú kọ́ lórí orílẹ̀-èdè wa nàìjíríà látòrí ààrẹ wa tó jẹ́ ààrẹ Tinubu ọlọ́run bá wa kọ́ wọn mọ̀ ọ́n ṣe gbogbo àwọn bá ń gbọ́ra àwọn tó jẹ́ mínísítà wọn ọlọ́run bá wa kọ́ wọn mọ̀ ọ́n ṣe gbogbo àwọn bá ń gbọ́ra wọn bákan náà ní state level tó jẹ́ gọ́fúnà ọlọ́run bá wa kọ́ wọn mọ̀ ọ́n ṣe gbogbo àwọn kọmíṣánná ọlọ́run bá wa kọ́ wọn mọ̀ ọ́n ṣe gbogbo àwọn pamsec ọlọ́run bá wa kọ́ wọn mọ̀ ọ́n ṣe torí pé oníkàmọ́ sàrà fún olórí wa à ń ṣàdúrà fún wọn orílẹ̀-èdè wa nàìjíríà mọ̀jẹ̀ ọ̀dàrú láéláé mọ̀jẹ̀ àrògùn nàìjíríà bá wa dé ìgbà yẹ ọlọ́run ìwọ lọ́ba àgbà àní bú ìgbà ọlọ́run tó ló ti kì wá ń lọ pé àgbọ̀dọ̀ wọn bú ìgbà mọ́ ọlọ́run bá wa dẹ ìgbà yọ ọlọ́run ọlá la ilaha illallah jí nàìjíríà jẹ́ kí wàrà àti oyin kọ́ máa sàn bẹ̀ èyí tí sàn bẹ̀ táwọn kan kó jẹ tí wọn ò jẹ́ kó kárí ọlọ́run bá wa rọ̀ wọ́n lọ́kàn jí wàrà àtọyin nàìjíríà kó sàn kárí kó wá wa kí nàìjíríà dà gẹ́gẹ́ bí amẹ́ríkà kí nàìjíríà dà gẹ́gẹ́ bí london kí nàìjíríà dà gẹ́gẹ́ bí saudi arabia àti gbogbo òlu ayé tó lajú tó ń láàánú àwọn èèyàn wọn lójú ọlọ́run bá fi àánú wa sí àwọn olórí wa lẹ́mìí wá fi ìfẹ́ tàwọn olórí wa sí àwa náà lẹ́mìí ọlọ́mọdà sí dáadáa fún wa ọ̀là la ilaha illallah ọ̀là muhammadu rasulullah gbogbo àwọn olórí ẹ̀sìn wa bá wa pẹ̀lú wọn bá wa kọ́ wọn mọ̀ ọ́n ṣe gbogbo àwọn ọba wa bá wa kọ́ wọn mọ̀ ọ́n ṣe bá wa pẹ̀lú wọn gbogbo àwọn aláǹgbọ́ wa bá wa kọ́ wọn mọ̀ ọ́n ṣe bá wa pẹ̀lú wọn ọ̀là muhammadu rasulullah gbogbo àwọn ọmọ kéékèèké wa tọ́pọ̀lọpọ̀ ti di ọmọ gbótán ọlọ́run bá wa bá wa dá wọn padà tó dáwọn náà wọ́n padà mọ̀ sí ìlú lọ́la ọlọ́mọ sí orílẹ̀ ìwọ́ra ní orílẹ̀-èdè ọ̀mùgbó àwọn tí wọ́n darí wa lọ́la mọ̀ sí wọn lọ́mùgbó ọlọ́run mọ̀ sí wọn lápá àyàn ọlọ́run bá wa tún wọn ṣe gbogbo ìdílé kọ̀ọ̀kan tí ara ni ọlọ́run bá pẹ̀tù síbẹ̀ ọ̀la muhammadu rasulullah sallallahu alayhi wa sallam mọ̀ sí ilé asọmọ fún wa mọ̀ sí ilé àgbọmọ fún wa mọ̀ sí àwẹ̀ ẹdún yìí mọ̀ sí ilé àgbàmọ fún wa ọ̀la la ilaha illallah jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ ramadan láyé tá a bá wa gbà gbà lọ́wọ́ wa kọ́ wa fi àlùjánnà Eh, kàtó pé alhamdulillahi rabbil alamin iná àníkọ́ jẹ́ ìkángun èdè tá a mọ sọ ńgbà tá a fẹ́ jáde kúrò láyé tá a bá ti fi kalimatu shahada tán pé kò sí nǹkan míì lẹ́yìn èrè ọlọ́run Muhammad òjíṣẹ́ èrè ọlọ́run ni kọjá pé gbólóhùn táyì gbẹ̀yìn iná ni pé alhamdulillahi rabbil alamin ọlọ́run mọ́sá àgbà bẹ́ẹ̀ fún wọn ọlọ́run wala la ilaha illallah rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala sayyidina muhammadin وآله وصحبه الأخيار الطيبين الطاهرين وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين